kíá kí a lè gbé ìdájọ́. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ lélẹ́yìí o olólùfẹ́ ṣèlérí pàfẹ́ mi olólùfẹ́ ṣèlérí fún mi òun ò ní fi mí sílẹ̀ ti wù kó rí nígbà ìsàn nígbà ìlera àṣẹ olúwa ni ìfẹ́ jẹ́ àyànmọ́ ìfẹ́ la jẹ́ la olólùfẹ́ ṣèlérí pa fẹ́mi. Okay, I'm ready. olólùfẹ́ mi gbọ́ ó dàbí ọba tí kò láàfin ṣùgbọ́n ìtẹ́ rẹ̀ ń bẹ ní ọkàn mi olólùfẹ́ ṣèlérí pa fẹ́mi.

bẹ́ẹ̀ sì ni kì í ṣá ìfẹ́ ìfẹ́ ìfẹ́ lélẹ́yìí o. olólùfẹ́ ṣèlérí pafẹ́ mi olólùfẹ́ ṣèlérí fún mi òun ò ní fi mí sílẹ̀ fò ti wù kó rí nígbà àìsàn nígbà ìlera àṣẹ olúwa ni ìfẹ́ jẹ́ àyànmọ́ ìfẹ́ lajẹ́ látọ̀run olólùfẹ́ ṣèlérí pàfẹ́ mi. ọlọ́run pa pé ìfẹ́ la gbà ìfẹ́ la kọjá òfin. mo ń bọ̀ mo ń bọ̀ iṣẹ́ sà. wọ́n ní kẹ́ ẹ̀ àpúròbù àwọn ọjà yìí sódà tí wọ́n á tètè lọ dìlíbẹ̀. okay. Ah. èló lẹ supply. three fifty three fifty ah invoice two hundred ló wà níbí. ẹ bẹ́ẹ̀ ni sà chairman náà ló ní pé ká please three fifty fún ọ ilé táwọn wọn sọ balance of one fifty baht fún ọ. wọn á approve ẹ láì rí invoice ẹ̀ mbà ṣùgbọ́n mbà mi ò lè fọwọ́ sí eléyìí ẹni tí àwọn kan fọwọ́ sí tó ṣokùnfà lílọ wọn níléeṣẹ́ yìí kémi náà ara wọlé three fifty ẹ release two hundred and fifty ní invoice wa bí torí àìṣe àwọn àyẹ̀wò fínífíní òun ló yẹ káwọn míì kan kù lẹ́nu iṣẹ́ ìtíṣẹ́ bọ́ lọ́wọ́ wọn èmi ò nígbà ó ṣùgbọ́n ìlú rectify ẹ̀ ṣé ìbínú ẹ ló ń gba iṣẹ́ lọ́wọ́ a máa ní ìdí about two point eight million láti fi ra materials for production. ah two point eight. bẹ́ẹ̀ ni ma. but mo lérò pé ẹ ra raw materials kan lẹ́nu jẹ́ mi. bẹ́ẹ̀ ni ṣé o pé shifting ẹ̀mejì náà ṣe lójúmọ́ sí i ṣẹ̀dẹ̀ wọ̀nyí pé tó bá ti ń ṣe ṣíptù lẹ́nu production máa increase so a máa nídìí owó fún materials yẹn. jẹ́ kí n kan ilé ìfẹ́ hmm. point eight two point eight. ta ló lọ sí báǹkì gbẹ̀yìn. sẹ́kítírì yẹn ni mà. ìwọ ni kò lọ lẹ́nu. ok. so that a lè yẹ dáadáa. all right. rántí jọ rí i wípé raw materials tètè délé o kẹ́dẹ̀ make sure pé gbogbo ọjà rẹ́dí o mi ì nífẹ̀ẹ́ nǹkan táwọn customers yẹn máa dé tán ní bọ́jà lẹ̀ o. Okay. anybody at home? Yes. Ah. ah. O ti dé nìyẹn àbí? O ṣáà ti gbé dání. O gbọ́ wọlé yìí o. Ah, ah. Ẹ fi kò. Kí ló ń kí mi fún? Máàkì mi o. Eh. Máàkì mi o. Ìyẹn ló kọ́ máa fi kí mi. Okay, sorry sorry ṣe bí o promise mi gbogbo máa bá gbé nǹkan bro, se wa bros ẹ wá jókòó járe. Ajá. Mú mi nǹkan o tẹ̀ ṣáà ra lè jù lẹ́yìn irú wa tẹ̀ ṣáà tiẹ̀ kí mi ná nǹkan tí mo fẹ́ gbẹ mú wá ló kọ́kọ́ ń béèrè lọ́wọ́ mi. pé má mi fún mi jàre. ẹ má bínú bros àti máa tún jàwàjà lọ. àbúrò rí mi báyìí. last born wa ti máa ń sọ nìyẹn o. èmi gan ti rí àpẹẹrẹ last born lára ẹ. ayọ̀ ti di nímú. in fact ayọ̀ di nímú. <laughs> Ah, ah, ayọ̀ di nímú. Ah, mọ́mí. Fọláṣadé ọkọ mi. Ẹ ká sàn wá. Ṣé dáadáa ni? Àdìkún ma. Ọmọlá. Yes ma. Ọmọ iyì. Yes ma. Ẹ Yes ma. Bàbá ọkọ mi o. Yes ma. Ṣé dáadáa ni? Àdìkún ma. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Báwo ni ìrìnàjò yìí? Àdìkún ma. Pẹ̀lẹ́. Yes ma. Ẹ̀kún rẹ̀. Yes ma. Pẹ̀lẹ́ ọkọ mi. Yes ma. Ah ah. pẹ̀lẹ́. Yes ma. Pẹ̀lẹ́ o sáà fáìn Ah, ẹ̀yin ló bá àdùmọ́ mi bẹ̀rẹ̀. yes ma. rọra. mọ́mí dáadé nǹkan. ẹ ó lóun fẹ́ dé ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ nísàlẹ̀ wò báyọ̀ lọ bá mi pe bàbá ẹ̀ wá lọ́dọ̀ bàbá ẹ̀ lẹ́rọ kó sọ pé wọ́n lálejò kí wọ́n lè fẹ́ jẹ báyìí. mọ́mí ẹ wọ ọmọ yín. má bínú. Ah! ṣé mo mọ̀ wẹ́. iṣẹ́ rẹ̀ ń ṣe ah! kó ṣàgbẹ́rù ẹ̀ padà. kí lẹ sáà fẹ́ jẹ. kí lẹ ní sílé náà. kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ tí mi ò ní. kò sí mm-hmm. ẹ ṣọ mm-hmm. ẹ jẹ́ kí dáàdì dé. Mm-hmm. <laughs> mo ti mọ̀ pé o ní ọ̀rọ̀ kan tó o fẹ́ sọ tó ń gbé e nílò jẹ́ kí bàbá ẹ̀ dé. mọ́mí. pẹ̀lú ọkọ mi. yes ma báwo dẹ̀ ní ṣọ́ọ̀bù yín. tọ́ àǹtí bábọ̀ bábọ̀. <laughs> Ah, dadi ẹ káàsì sá. sáàdé o. ìyá fẹ́ràn mi. a kú àmójúbà. Ah, eh, eh, eh, sáàdé sáàdé. ọmọ bá ní ẹ̀bá kú adara lọ. ó tẹ̀lé sunkún ẹ̀yẹ kẹ́yẹ. dadi. ayé rẹ kò ní bàjẹ́ kókò ní rágó. líyìí ah, wọ́n sọ fún mi pé ṣàdédé ìdí ayọ̀ rẹ̀ mẹ́wàá ní yorùbá yorùbá sáré dé wí ẹ̀gbọ́n ń dé wò ẹ̀gbọ́n ń dé wò ìṣe kíkú yìí mo kú òlé tí mo dọ́dọ̀ baba sàbí ìṣe mo bá wọn yìí wọ́n ń jà ń ní fọ̀tún ń gbà lójú wọn ń gbà lójú gbà ní mo bá bá wọn lajà tó ń bá ní di ayò ẹlẹ́ẹ̀kẹta rẹ mo pa lọ́wọ́ ìyí ẹ ẹ ẹ ẹ bí mo fẹ́ wí iná àwọn ah, òyàwó rẹ mo ti rí. òbí wo ti mọ ọ̀nìkan mọ jẹ́ ni. kí kí tiẹ̀ kí tiẹ̀ ń náà mi dá sí ojúkù lẹ́gbàá yìí. ọmọ ìgbà ìsóde. kò bá sì sí lọ tí mo wọlé sá. ó ṣàìdè ní <laughs> pẹ̀lẹ́ kúrè. <laughs> ẹ wò nǹkan bẹ lára ọmọ yín yìí o bá mi dé báàgì mi dé báàgì mi sí báàgì mi. ṣàdé wọn náà ni ọjọ́ òun ló ń bá ìṣe àti yín náà yín dẹ́yìn. ṣé ìyẹn ló ní kó máa tún báàgì mi lẹ́yìn mi tó bá lọ tọ́ ọ̀bọ̀ nǹkan mi. ìjọ yóò sí ẹ ẹ ṣe ń wá ṣe yín. ìjọ yóò sí. má wọ̀ rí gbogbo nǹkan tó rọ ọ báyọ̀ ni mo ti bẹ́ẹ̀ mú wá má wọ̀ rí. wọlé lọ wọlé lẹjọ má wà ní àmọ́ kì í ṣe pé ó máa kánjú lọ. Ah, mi ò lọ lẹ́yìn. Eh, ni mo bẹ́ wílé ọ̀yá wọlé lọ wọlé lọ wọlé lọ nílọ́rùn lọ. mo ti bẹ mú everything wá ah, ah, mo ṣáà ní gé mi lẹ́sẹ̀. dadi mọ́mí kúnlé rìn àfẹ́sọ́nà mi tí mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún un. Ah! orí mi dá. Ah, ah, bẹ́ẹ̀ ni sà. ẹ kò ní burú fún yín ayé yín kò ní bàjẹ́ wo iṣẹ́ máa ń lora yín gbó kùtàkùtà báyìí iṣẹ́ máa ń jókòó báyìí máa tọ́sẹ̀ yìí máa jẹ wọn mọ́ ẹ kò ní sọ́kú o lágbára ọlọ́run lágbára ọlọ́run àfọ̀n àgbókó tó wọ̀ papọ̀ èmi náà máa jẹun yín pẹ́ ẹ bàbá sàbí àìsí bẹ̀rẹ̀ ìdásí o. Fọláṣadé yóò dáa fún yín yóò dáa fún yín gan-an ẹ bí sùn gan-an ẹ bí wàlẹ̀ gan-an ẹ bí bèjì gan-an <laughs> kọ́mọ yẹn yín lọ gan-an báà ní bí ẹ rí ṣé o ti rí ẹ̀gbọ́n rẹ ah mi ì tí ì dọ́dọ̀ wọn ṣùgbọ́n má dọ́dọ̀ wọn kí n tó lọ. àdẹ̀fìyàn eh, kó o yá láàárín kó o fi hàn kó o mọ̀ra wọn torí ìgbà ìwọ́n bá pàdé nígboro kó o lè dá àwọn mọ̀. <laughs> Ah, ọ̀kadì láyé ṣé ẹ ti jẹun. olólódì ìgbà tẹ bá dé káwọn tó jẹun. Ah, oru irú kàntàkàntà yìí ó máa ṣe ṣé èmi rẹ̀ máa èmi máa dáná fún. Ah, àkókò gbọ́n kí n bẹ ṣé èmi lè máa dáná. kúnlé wà níbi ọ̀rọ̀ wa. wọ́n ti wí ẹ̀ kò lọ́lé ọ̀rọ̀ pọ̀ yà máa sọ. sórí ṣadé yìí wò yẹn ojú mi wà ìyá kò gbọ́dọ̀ jẹ́ o. ọlọ́run jẹ́ kí a jẹ sá. bí yàrá jẹ́ pẹ́ rẹ̀ mo ti kọ ìlà kó báyìí lè pè mí lórí kínní pé kínní kan ṣẹlẹ̀ njẹ́ máa kọ ẹ̀ láàkíá. n kò fọmọ mi ṣeré o bàbá sàbí. Hm? yóò dáa fún ọ gan-an ọwọ́ ni kí ọmọdé ti rí torí gbẹ̀ngbẹ̀ng bí ẹ̀fọ́ etí dò nílé tá a wà yìí a máa tọ́jú ọbẹ̀ tọ́jú ẹ̀ dáadáa ọlọ́run ò ní fi ẹ̀yìn méjì lẹ̀ àbúrò yóò sì gbà gan-an ẹ̀ tó lè gan-an ẹ máa jáyé lọ gan-an. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀kú ìdókòwò ẹ máa ṣe é o. ṣe léṣe o. tọkọ-tìyàwó ìṣá ẹ̀yin lè mọ̀ tó ah. dẹ má bínú ẹ pẹ̀lẹ́. ìyá ọkọ mi èmi ti gbé rice kaná o ṣé plantain lẹ fẹ́ ni àbí beans méjèèjì ni mo fẹ́. ṣé o tán. kò sí lọ́lẹ̀ àwa fún yín ẹ ṣọ́. méjèèjì ni mo bá ṣe. ẹ̀gbọ́n mi o ẹ wo kẹṣà tó lọ prepare oúnjẹ tẹ fẹ́ prepare ṣé kò yẹ kẹ́ ẹ béèrè pé ẹni tó jókòó báwo ló ṣe jẹ́ kẹ́ lè mọ̀ kọ́ tẹ́ máa prepare fún. ẹ̀yin náà mọ̀ bí nǹkan fẹ́ yá ẹnu mi mo ṣáà mọ̀ pé ta bá dé dáìnì màá bí ilé pé ṣẹ́yìn ni ká kọ́kọ́ sáàbù àbáhùn. ẹ̀yin lè mọ̀ ẹ wo bíjàre ìbọ̀dá mi ọkọ mi nù fi ẹ́ sí mi. Ṣadé. Fọláṣadé. ẹ̀gbọ́n mi. nítorí pé mo ti nífẹ̀ẹ́ ọkàn ṣáà ń ṣe bó ṣe wù ẹ́ ṣá àbí kò sí wàhálà kí ni orúkọ yín jàre. kò lè sàn. kò lè ah olórúkọ ńlá ni o àmọ́ kí ló dé tí wọ́n fi ń parọ́ mẹ́yìn lójú yín tẹ́ ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ abẹ́yìn ò gbọ́ nǹkan tó sọ ń sìn. díàbì jẹ́ parọ́ mọ́ mi sàn di ayé ò lè parọ́ wọn yín. ta ló fún yín yàwó tẹ̀ pé jẹ. wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ that is good tí o bá ti jẹ́ pé ìfẹ́ ó wà láàrin ẹ̀yin méjèèjì mo rò pé nǹkan tó important jù náà ni pé kí ẹ nífẹ̀ẹ́ ara yín bí ẹ ṣe ń wo Fọláṣadé yẹn àbúrò mi ló jẹ́ mo tún lè pè ní ìyàwó mi nítorí mo nífẹ̀ẹ́ gan-an ju bó ṣe yẹ lọ tó bá sọ wípé ẹ̀yin lòún fẹ́fẹ́ tó mú yín wá sílé no problem kò tí ì méèyàn kankan wá bẹ̀mí rí pẹ́ni tóun fẹ́fẹ́ rẹ̀ so a ti wò yín dáadáa a ti rí yín dáadáa a jẹ́ pé ilẹ̀ lè fọkàn ẹ̀ balẹ̀ nítorí nǹkan tí mo wá fún àbúrò mi nìyẹn problem kò sí wàhálà èmi gbàládùá ẹ pé ọlọ́run ní jẹ́ kí ìpínyà èṣù ohun tó léèyàn kò lé ọkọ kò ní náà kúrò. àmín àkèmí náà máa jẹ. Ah, ah kò tiẹ̀ sí tó máa lé máa dí akún. ẹ ẹ mr and mrs ó ti tó ó ti tó ebi tí ń pa èmi rẹ. ẹ wò ẹ̀yin lè fẹ́ gba ọmọ lọ́wọ́ wa àbí. nílé tiwa o a máa ń gbowó ìyàwó lé. gèlè mi dà ah. mo fẹ́ tu sílẹ̀ nìyàwó. dáadáa ah, bẹ́ẹ̀ tó ń tàn bó ṣe wà ní adé máa dá. ẹjọ ẹ lọ wò díẹ̀ kó má jóná àti láyé. Ah, ìyàwó olówó. Oh! Mr. Akunle, congratulations. Thank you, sir. Eh? Ẹ bọ àná lọ́wọ́. Ẹ ní wọ́n yẹn dìde dìde. Olóòní rántí mi. Lójú ti ẹni sísìn, ó dàbí ẹni pé mo láwo mọ́. Báwo lèèyàn ò ṣe ní láwo mọ́ lórí ọ̀rọ̀ ọlọ́mọdé? Àbí báwo ni ẹ fẹ́ dákẹ́ dà? Màámi, màámi, mo ti sọ fún yín tẹ́lẹ̀ bọ́lọ́run ló ń ṣọmọ àwa náà dákẹ́ náà ẹ wo mo ti lọ sí hospital bíi méjì sí mẹ́ta wọ́n lè mi àtọkọ mi wọ́n làwọn àwòkè kò sí problem kankan. Ah, olúwa rántí mi gbogbo àwọn ọmọ ọ̀rẹ́ mi pátápátá ló ti bímọ nílé ọkọ wọn kí ló dé báwo ni tèmi ṣe fẹ́ jẹ́ ó dẹ̀ mọ̀ pé ojú kan ẹ̀pà ojú kan èrè ẹ̀pọ̀ lọ́wọ́ mi ṣàánú mi torí ọlọ́run jẹ́ ń gbọ́mọ ọmọ mi. màámi ẹ̀yin náà máa bá wa gbàdúrà kọ́lọ́n ti ti dá mi lóhùn èmi náà bímọ èmi náà fẹ́ ọmọ yìí náà má mi ẹ wo. gbogbo ẹgbẹ́ mi ló ń bi mí léèrè sọ́mọ ẹ̀ ò tí ì bímọ ni sọ́mọ ẹ̀ ò tí ì lóyún ni. ọgbà ìyá ara tì mí. bàbá ara tì mí. ṣé wo mọ̀ pé lẹ́kí ń sú báyìí. bá mi ẹ̀ wò ẹ́ ṣímú tiẹ̀ ti fẹ́ máa lọ. Ah, ah, máa lọ lé. olúwa ara tì mí ọ̀rọ̀ mi ò lè sí nìyẹn o bàbá olúwa ara tì mí ṣé gbogbo ọ̀rọ̀ ọmọ tó ní bíbí ni ó ti gbọ́ tó sọ fún. bọ́ ọ bá délé bá ọ sọ fọ́kọ rẹ pé kó má jọ ẹ o. bá mi ìwo ló tún ń pè ní ìjọ mi. pé mo ní kó máa gbòó jìgì jìgì jìgì yóò ti yé mo ti gbọ́ bá mi ó dáàrọ̀ ẹ ṣe gbọ́dọ̀. àbọ̀ ó bá mi. kódà olúwa rántí mi mo fọlọ́ ń sìn ẹ́. ẹ ṣe kò ní jáàmù wá sọ̀láyọ̀ o. àmì ó dáàrọ̀. olúwa rántí mi ọ̀rọ̀ yín wá sú mi ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́mọdé kò ṣeé fojú lásán wò. ọgbọ́n tèmi ìran àbẹ́kẹ̀ ìyàgẹ̀ ọmọ tèmi ò ní yàgẹ̀. àmì o. àbí mọ́lẹ́mọ́ bá ń tepo ẹ dá. ẹlẹ́dàá mi mà ṣàánú mi màmá jọmọ mi ó bímọ màmá jẹ́ ẹ̀rọ ọmọ ọmọ mi kí màmá gbọ́mọ ọmọ mi jó ṣàánú mi ọlọ́run mi o. gbogbo ayé ló ń bú mi. ẹlẹ́dàá tèmi náà ṣàánú mi mọ́sùn lọ yé fojú ọmọ o àá fojú ọmọ wọn wa á ṣe é pẹ̀lẹ́ ọ̀gbádùn mi tó. Mr. fẹ́ràn mi. yes sir. ọlọ́run á fẹ́ràn ẹ o. àmì sà This is for you. Thank you, sir. Màá lọ kó tu ẹ̀ ní ọ́fíìsì, sir. No, no, no, no. Ja, ja. Eh. Ja kó kan. I pleaded for you and I pleaded for Mrs. Akiwande nínú ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tó ń fire mo plead fẹ́yìn méjì yẹn nítorí pé ẹ wà hardworking àwọn tó wà tá a rí pé wọ́n wà mentally constipated tí wọ́n ní mental constipation gan wọ́n survive àwọn tó ní academic kwashiọkọ wọ́n survive ó wá jẹ́ pé ẹ̀yin tó wà hardworking so mo wà surprised nígbà tí chairman sọ pé àfi tá a bá fún letter. my hands are tied kò sí tí mo lè ṣe sí. Uh, fẹ́ràn mi just have to take that ṣùgbọ́n ọlọ́run á pèsè ìṣẹ̀dá lóbaríkà fún mi my hands are tied. like kí n fún yín ní rìpọ́tù ọjà tá a supply fún àwọn JJ Nigeria Limited lánàá so that ẹ máa lè sign. mo ti gbọ́ ṣé kò sí kankan ṣá. kò sí anything. this is not your usual character. mo ní kò sí nǹkan kan ó pèsè pé fáìlì yẹn sílẹ̀ kó máa lọ. báyìí kò lè ṣe máa ń ṣe sáwà staff náà. mo ní kò gbé fáìlì sílẹ̀ kó máa lọ ṣé ẹni kí n drop fáìlì yẹn wọ́n because wọ́n ti máa fẹ́ láti kọ́ àwọn. pé kí ní yìí sílẹ̀ kó máa lọ. Ah! Hmm. Hmm. ó ga ọ. kí ló rí. ọ̀rọ̀ lórí iléeṣẹ́ wa inú kí ló rí. ṣé ìwọ o fẹ́ sọ fún mi pé òun ò gbọ́kàn tó ń ṣẹlẹ̀. bí ti báwo. àwọn tó fún sack of course. mi ò mọ̀ pé èèyàn ló fẹ́ sọ sórí ètò ìdú èmi jù ní ti Mr. Fẹ́ràn mi yẹn ọ̀rọ̀ lórí má yẹn gangan mo fẹ́ sọ má tó ṣe pé ó wà very hard working tó lè fún ní sákìlẹ́tà báyẹn ó ga ọ àfi káyà máa ṣọ́ra gan lórí iléeṣẹ́ ẹ̀ àwọn àgbàdì máa ń pòrò kan wọ́n ní àtòkèrè báyìí lójú díjì tí máa ń mẹ́kún sùn káyà ṣọ́ra wa gidi gan. ogun báyọ̀ báyọ̀ báwo nìkan. àwọn ọ̀dájì nǹkan. gbogbo lè ń kọ́ everybody. ló dé ń sùn lọ́sàn-án gan. ẹ̀yà kí lè ní ní weekend náà èmi ní weekend so sí wàhálà yàrá. ah ọ̀gá ẹ̀yìn tí ẹ lè pè mo lè pe nọ́mbà yín kò lọ. ó yẹ kí ẹ ṣáà lè pè mí gbà tẹ́ ti rí kí n pè yín yẹn. ó má bínú má bínú má bínú ṣé kò sí ṣá. ẹ wo wà wà ó wà gan. ó sí owó owó sùkúl mi mo lè ti mo ti ojú tíra káàkiri mi nínú èsì ló yẹ kí n pé ǹjẹ́ english top mi rí bọ̀ owó yẹn pọ̀ pọ̀ jágbára mi lọ. èló lówó sùkúl tó ń sọ̀rọ̀ fifty five thousand naira ni five hundred naira dé wà lórí bọ̀ fifty five thousand naira ni. fifty five. ṣùgbọ́n ẹ̀ lọ five hundred naira ló sọ lọ́rọ̀. bàbá ọkọ mi yóò ga o ẹ̀yin dẹ̀ tiẹ̀ ti dé ẹ̀ ìyàwó yín. ẹ máa bẹ ṣé nǹkan tí mo bá wà ká lára ni ah, ah, my dear ah, ṣé kò sí a máa rí yín. ẹ kò sí nǹkan. wàhálà wà díẹ̀ o ọ̀rọ̀ owó skul mà ni ó ń sọ òun jẹ́ kí n báwọ̀ sọ̀rọ̀ ń tiẹ̀ òun bí mi léèrè pé kí ló dé tí mò ń sùn lọ́sàn-án gangan mo ní weekend lé ní in fact tó bá wá ní àná tó jẹ́ friday tó wá ní ọ̀jẹ̀ta tó jẹ́ thursday orí oorun tó bá mi náà ló máa padà bá mi. àná àná ni friday ẹni lọ iṣẹ́ ni. nítorí pé mi ò níṣẹ́ mọ́ o wọ́n ti yọ mí iṣẹ́ o. wẹ́ẹ̀ kí ẹ ṣe ah, ṣé ẹ kó kọ́ńpù jẹ ni àbí àǹtí wọ́n fẹ́ dá àwọn kan dúró ní iṣẹ́ wa mo dẹ̀ wà lára àwọn tí wọ́n dá dúró ó ti ń lọ bí oṣù kan báyìí sí ti mi o ti yí ní. Ah, báwo ni ẹ̀yin náà tí mo tún rò pé hope tún wà lọ́dọ̀ yín eh, ẹ wo mo mọ̀ kọ́tà fẹ́ ṣe ń sìn yín àdè ah, ah, tí ń ṣe registration tó yẹ kí n ti fún kò sówó náà ni ló jẹ́ kí n ṣe máa kí n ṣe máa káàkiri kúrò ọwọ́ àìtó òfin lọ rí ṣadé ó possible kí Ṣadé rí oyè ọkàn fún ẹ̀ náà tí ò bá tiẹ̀ ó lè fún ẹ gbogbo ẹ̀ gan tó bá lọ rí. sẹ́rí ẹ má jẹ́ ntọ́ yìí kí n tó wá síbí báyìí mo ti lọ ní àǹtí mi sẹ́rí nǹkan tá mi náà máa rí fún mi kò ju bí wọ́n ní fifteen thousand naira àbí ọ̀hún ọ̀dẹ̀ tó ṣọ̀lù fifteen thousand naira ẹ̀ gan so kò kò tí ì ràn kankan náà ó dáa wọ́n ti fún mi mò ń wá disturb yẹn ní ọmọ mò ń wá disturb yẹn. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ bàbá ọkọ mi ẹ máa fún wa ní two or three days láti fi wá change díẹ̀ fún yín nígbà ní sáọ̀dẹ̀. mo ní ẹ fún wa ní ọjọ́ méjì tàbí mẹ́ta sí iṣẹ́ àwọn pínlẹ̀ ní sátidé àbí nǹkan tí mo sọ tí yẹ ẹ má wọrí ẹ tújú ká ẹ má wọrí o ṣe ti gbọ́ kí lẹ fẹ́ jẹun torí èmi tẹ̀ ń dáná lọ́wọ́ ni. èmi bẹ̀rẹ̀ ní oúnjẹ oúnjẹ èmi máa jẹ àwọn àṣà ṣẹṣà lẹ́fọ̀ọ́ yìí o. kò tiẹ̀ sí nǹkan tẹ fẹ́ tí ẹ ṣe fún yín. kẹ́ni bá mi fa àwọn ẹja. ok ẹja. <laughs> ẹgbẹ́ mi kò sí ẹ máa ro nǹkan ọlọ́run tó ṣì yẹn ó máa ṣe ilé ó máa ṣe mí fún yín tó tún bẹ́tà yẹn lágbára ọlọ́run. ẹ jẹ́ kí n dáná fún bàbá ọkọ ẹ kú ìdúpẹ́ o ẹ̀gbọ́n tàbúrò. ẹ ṣe ẹ bá mi fi ẹja yẹn sí o. ẹ wẹ dírín kò ní. ọkùnrin ṣe ń bẹ gbogbo ṣe máa ń bẹ bẹ bẹ bẹ náà wàá jẹ́ kó kúrò lára ẹ̀wọ̀n skúlù tí o kì láyé àti sọ̀rọ̀ àti ṣe bá bákúbákú wàá farabalẹ̀ díẹ̀díẹ̀ ni ṣe ti yẹ ẹ́ sìn condition tó dé bá mi náà ní náà náà lárí yẹn náà lọ. ẹ rántí mi ò fẹ́ máa sọ ọ̀rọ̀ yìí ní ojú àwọn ìbùkún ẹgbẹ́ yẹn kí ló ń ṣe ẹlẹ́nu ọjọ́ mẹ́ta yìí o kì í ṣe bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ o wà ṣẹ́fù o kàn máa ń wà mọ́ dín these days ni nfa tó ń bá gbéṣẹ́ fún ẹ pé kó lọ ṣe wá ìwọ tó jẹ́ pé kíákíá o ti ṣe o ti deliver iṣẹ́ yẹn àṣẹ máa gbé ni mo ló bá dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe gan. madam mo ní sọ family problem ma. family problem. bẹ́ẹ̀ni o. ẹ ń ṣe ẹ̀ pẹ̀lú mi èmi náà lè ní àwọn nǹkan tèmi tí máa fi advice ẹ. ẹ wò ó wà sọ máa ń personal. ẹ wẹ́ tó bá fò pé kí n má dá sí i ká fi ìbẹ́lẹ̀ ń gbà yẹn rántí ó ṣàmọ̀ yìí pé látìgbà tí mo ti ní kí bí èmi máa lọ mi ò tí ì gba ẹlòmí ó ní sí ó dẹ̀ ti tó táìmù tí máa travel iṣẹ́ ilé ti wá wọ̀ mí lọ́rùn jọ tó bá rí bí ètò dáa tí mo lè gbà tó máa dúró sílé tá lè ṣe iṣẹ́ dáadáa bí mo ṣe fẹ́ ọdún òun ti fi ń lo àwọn èèyàn káàkiri ó ṣàmọ̀ nǹkan tí yẹn ṣe tí mo fi ní kó máa lọ́ngbà yẹn ìgbà tí mo ti rí pé ó ń fẹ́ sẹ́kẹ́tìrì lèmi ti ní kó máa torí mi ní jẹ́ kán sọ iléeṣẹ́ tèmi di fámílì tó jẹ́ pé tó fi máa gbágbá lórí olúwa ẹ̀yìn òní fura tó bá rí ẹni tó wà competent tó mọ̀ kó good. madam tẹ́bà máyọ̀ mo ní cousin kan university graduate ni ó dẹ̀ wà very very intelligent and very hardworking ni mo bóyá ẹ máa lè fún mi láyè kí n. ọkùnrin nìyẹn ọkùnrin ni wà èmi rò pé ta bá lè gba obìnrin kákó sọ bíbá ìdí ìlúbìnrin torí wọ́n pé táwọn ọkùnrin tá à ń gbà yìí ṣe tán kàn mú wọn pàjẹ́ bí ẹ̀pà yìí ẹ̀rù ń bà mí. Ah, ok ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ èmi lè fi ọwọ́ sọ̀yà fún mi pé ẹni tí mò ń sọ yìí o olóòótọ́ èèyàn ni in fact ẹni rí ìlú ẹ̀ ti pẹ́ gbà. ok tó bá ló dáa sọ fún kó wá rí mi kó dẹ̀ kó àwọn credentials ẹ̀ dání tó bá bọ̀. Ah, ó ti dáa because <laughs> ọlọ́run tẹ̀ ní kí n sọ fún ẹ. bẹ́ẹ̀ni <laughs> mi ti fi ń lọ káàkiri. ẹ láìkẹ́ máa wọ oríṣẹ́ bó tẹ bá ti rí ẹ̀yìn náà àwọn ìpè ṣé mo lè máa lọ. ó yẹ èsì èsì pẹ̀lú ẹ ṣé bọ̀ ni. kódà ẹni lọ́ọ́ fi jù. títí tí mo sùn sùn sùn sùn òun ni mo máa lọ bá àwọn guys tó máa play draft níbi abẹ́ ìyẹn kákan tiẹ̀ lọ kákan jọ máa ṣe rí lè. ìwọ àti draft anyway mo ní good news fún ẹ. Hmm. guess what. Ah, wọ́n máa jẹ́ kí èmi guess ìgbà tí mo ti kúrò níbi iṣẹ́ tán ti sáàkì mi mà lọ́pọlọ mi ò ti pé mọ́ olúwolúmọ madam ló ránṣẹ́ pè mí lọ́fíìsì lónìí o wá ní à mo fẹ́ bá mi sọ̀rọ̀ kan mo ní kí nìyẹn mà kí ló ṣẹlẹ̀ wá ní ẹ ṣe mọ̀ pé mo ti lé bí èmi tó dẹ̀ máa ń assist mi as supervisor ní ọ́fíìsì lọ. pé òun ti sáàkẹ̀ pẹ̀lú secretary mo ní bẹ́ẹ̀ ni mà ó ní ẹ òun dẹ̀ fẹ́ travel out ẹ̀ ń sìn pé òun máa nídìí assistant ẹnìkan lọ́fíìsì wa èmi ní kòkó tẹ̀ ń sọ yẹn tí ó ní nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé tí n bá ti ní èèyàn tí mo lè mú wá sí ibi iṣẹ́ yẹn kì í mú wá mo wá ní òkè ah, kí n kí n wá ṣe báyìí ah, èmi wà kí n ní ọkọ nílé wọ́n máa fọwọ́ kó mi ah, ó ní mi ṣe kílíkì lọ́sọ́dọ̀ ẹ̀yìn wá náà mo ní màdà èmi náà dẹ̀ lẹ́nìkan. university graduate mi ó dẹ̀ wà very very hardworking and very intelligent pé mi mọ̀ bóyá ẹ máa láìkẹ́ ṣé kí n mú wá ah, wọ́n ní eh, if that should be the case pé kí n sọ fún kókó credentials ẹ̀ wá ní ọ̀la pé kò ń ṣe interview so my dear mm we are going to the office together tomorrow morning. Hey, congratulations. Hey! Inú mi dùn gan Ọlọ́run. Seriously, inú tèmi náà dùn. Ó kàn jẹ́ pé ó ní kọ́ má díẹ̀ lọ́dọ̀ tèmi. Ah, kọ́ má bíi ti báwo? Iléeṣẹ́ tó ń sọ iléeṣẹ́ obìnrin ni èmi ò mọbi tí wọ́n ti máa gba tọkọ-tìyàwó láyè láti máa ṣiṣẹ́ ń bẹ̀. and most of them wọn ọ̀dẹ̀ máa ń àwọn wọn máa ń pẹ́ tó bá ti jẹ́ tọkọ-tìyàwó yẹn wọ́n máa wò bí iṣẹ́ máa falẹ̀ iṣẹ́ máa ṣe kíní kan all those things so inú mi dùn lóòótọ́ but mi ò rò pé yẹn lè wọ ká máa gbìyànjú àti wá mi kéèyàn má lọ fi ọkàn sí nǹkan tí èèyàn ti mọ̀ pé ó lè má possible dáadáa later. my dear ibi tí mò ń lọ gan-an nìyẹn ṣé èmi tí mo wá sọ fún ẹ nílé pé nǹkan kan báyìí báyìí ṣẹlẹ̀ lọ́fíìsì ṣé o rò pé mi mọ nǹkan tí mo ti sọ ní mo sọ fún wọn mo ní mo ní cousin kan tó jẹ́ university graduate wọ́n dẹ̀ ní kí n lọ mú ẹ wá my dear wọ́n wá tẹ̀lé mi lọ sọ́fíìsì wa lọ́la. dúró ṣó lè rò pé ìyá máa work. my dear o máa work. ó máa máa rò ó jàre máa máa rò ó. my dear ó rò ó nǹkan kan àjọ lọ sọ́fíìsì yẹn lọ́la ní gbèsè mẹ́jà mo ń lọ aṣọ wọn nígbà tí mo gbọ́ sílẹ̀ tó wọ́n jẹ́ kí n lọ aṣọ mi yìí ṣé mi ti dáṣọ yìí ní mọ́ báyìí. òun ni kàrámọ̀ dẹ́ tó yẹn. My name is Feranmi Adegboke. Okay, uh, Mr. Feranmi, pẹ̀lú credentials tó wà wájú mi, mo rò pé ó complete. Nǹkan tá a lè fẹ́ pátápátá lè ní. Ẹ ṣe gbọ̀ngàn. Ẹ wọ́n ti ti ṣe àlàyé fún wa pé we are very hardworking, ẹ̀dẹ̀ wà trustworthy. Irú àwọn nǹkan tá a lè fẹ́ náà ni. Ṣé ẹ̀dẹ̀ wa ní wọ́n ti fún ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ìròyìn? Ah, ó jẹ́ ọmọ tó ṣe ọmọ gidi ó wà trustworthy ìfà nínú iṣẹ́ yìí ó máa ń ṣiṣẹ́ bí ọkùnrin rẹ̀ kò dẹ̀ sí nǹkan tó fẹ́ lọ́wọ́ mi tí ìlẹ̀ gbà tó yóò di ohun tí mo fẹ́ràn tí òun dẹ̀ lérò pé níṣe tí ẹ̀yin náà ti fẹ́ wá darapọ̀ mọ́ wa ẹ máa ṣiṣẹ́ bá ṣe expect. Ah, <laughs> iṣẹ́ ló kò ṣe máa ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ fún ọlọ́run. èyí ló kù wà nínú owó ọlọ́run yìí now a wá sọ̀rọ̀ gbogbo sọ́bi tí ọ̀rọ̀ wà bí èlú lẹ́rù pé a fi bẹ̀rẹ̀ fún un. And madam um, wá gẹ́gẹ́ bí qualification tí ó wà níwájú yìí mo mọ̀ dáadáa pé ẹ máa mọ what ẹ dẹ̀ máa mọ nǹkan tí ó deserve tí èèyàn bá nílò nǹkan tó wà níwájú yìí àti iye tí ẹ lè fún ẹni tí ó máa wà ní position yẹn mi ò direct ẹ sọ́dọ̀ mi o but nǹkan sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jù sí mi náà ló ṣe ń dẹ ayé lóye. Ah, ọmọ yorùbá ẹni gbé <laughs> ó ti yé mi ah, ah, ṣé bí sọ́ọ̀sì mi gẹ́gẹ́ bí ọmọ yorùbá ni àwa náà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọmọ yorùbá dáadáa nǹkan táwa náà máa fún un ní sálárì ètò láìkè jù ẹ mọ̀ pé àwa náà mọ ẹ̀tọ́ ẹ wá lọ bá àbúrò ìfẹ́ kó tó dọ̀hún sí i pẹ̀lú àbẹ́tì ìtọ́jú ẹgbẹ́ a ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan fún yín kó tó di pé ẹ bí ọ̀dọ̀ ìlú láti kí a sọ ọmọ tó máa ṣe. no problem ẹ ṣe thank you ẹ ṣe bọ̀ yes Okay. ma yes ma. ní àwọn ti san five million naira yẹn sí àkáǹtì wa because wọ́n ti gbẹ̀mí eh, gan pé kí n má bínú wọ́n ní kí n bẹ̀ yín kẹ́ má bínú torí èmi sọ fún wọn pé owó yẹn láfẹ́fẹ́ ra àwọn materials kan tá a fẹ́ fi ṣe one or two things ní company ó dẹ̀ ń dá wa dúró so wọ́n ṣáà ní kẹ́ má bínú lẹ́nu ọ̀ ah, kò tó yẹn since thirty ti sanwó no problem àmì sí sákífẹ́ wá sọ pé by month end wọ́n á sanwó yẹn sínú àkáǹtì wọn so so far so good ibi tí a bá iṣẹ́ yẹn dé fún náà nìyẹn. Ah, olúwa fẹ́ràn mi. <laughs> ọlọ́run á fẹ́ràn gbogbo wa. in fact orúkọ ẹrú ẹ ah, inú mi dùn gan-an ni ah, gẹ́gẹ́ bó ṣe ń mú ọ̀rọ̀ iléeṣẹ́ ìlọ́kùnkúndùn ọlọ́run á fẹ́ràn wọn náà. àmín. sórí àwọn yorùbá máa ń sọ kinní kan tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó tuntun wọnú àsìkò tí obìnrin yẹn bá wọ ilé ọkọ wọn bá ti ń sọ pé ah gbogbo iṣẹ́ ọkọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní lọ síwájú àwọn èèyàn á ní ẹsẹ̀ obìnrin yẹn ló dáa but in your own case now mo fẹ́ ní láti ìgbà tó ti wọ company yìí gbogbo iṣẹ́ ó kàn dùn mọ́ mi nù ni ṣe ni ìgbéga ìgbéga bẹ̀rẹ̀ sí ní wọ company yìí ó wá ń ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ tiẹ̀ náà alágbára ọlọ́run ìwọ náà máa jókòó báyìí wọ́n máa ní company tiẹ̀ lágbára ọlọ́run iṣẹ́ àtúbọ̀ máa lọ síwájú. ọlọ́run wa níṣẹ́ ló níṣẹ́ o lágbára ọlọ́run wọn náà máa ní iléeṣẹ́ tí tí wàá fẹ́ ìtì báyìí tó bá máa kọ̀ǹtó àwọn ènìyàn tó pọ̀. mo rí ní àbíṣètì gan-an ni ṣé mo dúpẹ́ ṣé ojú mi ti. ọlọ́run ni ká fọpẹ́ fún ma <laughs> thank you very much ma ẹ ṣe gan ma. ẹ ǹjẹ́ mo tiẹ̀ ti fi lẹ́tà tí àwọn insurance company ń wá wọn. rárá o. o ti ìwọ gbọ́dọ̀ yẹ kí n kọ́kọ́ fi hàn ẹ̀yin ló lè ká máa jábọ̀ fún sí báyìí o torí iṣẹ́ ti yí sí o ti wá lágbára ajẹ́ kí n Yes, yes, come in. ṣe oh how are you. wọ́n sọ pé ẹni kì í yọjú sí i. yes yes yes èmi ni mo ní kò yọjú sí mi à ń lọ sí Àbújá ní next week so kó lọ prepare speech ti máa kà lọ then kó rí accountant kó gba gbogbo statement of account wa up to date lọ́wọ́ ẹ̀ àmọ́ kó yẹn náà dání bí marketing manager ń tiẹ̀ àwọn papers kan wà lọ́wọ́ tiẹ̀ náà ti máa fi kàkúdà ní ṣe ti gbọ́. okay no problem yeah. yes ma'am. Yeah. that reminds me But no, gbọ́nà báwo ni marketing manager She just sí. Ah, bí ẹ ṣe béèrè lọ́wọ́ mi yẹn ó ó surprise me gan cousin mi ni. cousin. ẹ eh, cousin. cousin bẹ́ẹ̀ ok lọ ṣe àwọn kan tí mo ní kọ́. ọlọ́run kò sí ojúmọ́ kan tí màá yí mm-hmm. tí lóde òde kì máa ń dùn ọlọ́run aláàyè àṣírí òótọ́ ó ló máa ń sọ pé ìjọba ọ̀run wà. ọ̀nà wà aláì kò síjọba ọ̀rọ̀ kankan pé mi mọ ibi tí mo wà yìí lọ. bẹ́ẹ̀ <laughs> ti déjọba ọ̀run. pàdé <laughs> pé ìjọba ọ̀rọ̀ náà. ọlọ́mọ. èṣù àtẹ̀ṣẹ̀ àtàyé àtẹ́nìtì kò ní lé mi kúrò níjọba ọ̀run tẹ́. mo ti èsì tó lọ. hello sir ẹ káàsán sir. ha wo madam dey ti try yín látàárọ̀ o kọ́lá wò get yín bí mo bá yín wà délébù. ó wà rántà ṣé mo lè sáré gbé fóònù fún wọn kẹ́ hold on. okay sir all right sir just hold on. <laughs> Ah! <laughs> <laughs> ah! sorry for yourself. nonsense ọ̀dẹ̀ burúkú idiot kí ló wà nínú ọ̀dọ́ jù báyìí kí ló ṣe ṣọfẹ́ máa deny ni mo ní kí ló ṣe ṣọfẹ́ máa deny ni kí ló mú ẹ mo fi ń mi ò rí ẹ láì bó ṣe ṣe sọ pé ó kéré jù mí láti kí ló ń ṣe báyìí ń bọ́ síbi jà. ìjọ kí ló ní ìmọ̀ nípa ló máa sọ lé nù. kí ló fẹ́ lọ máa sọ wájú ẹbí bẹ́ẹ̀ dá mi lóhùn. ni mo ṣe fún ẹ fẹ́ràn mi kí nìkan tó fẹ́ tó sọ mi kí n fún ẹ kí lè ṣe mí ṣé wọn kí fẹ́ràn ọkọ ni mo fẹ́ràn ẹ ní fẹ́ràn mi fẹ́ràn mi ò dẹ̀ jọ kó sọ́kọ́ tí ṣé gbogbo òṣì tí wọ́n ti madam ṣe káàkiri yẹn tẹ́ tó ṣe wọnú ọ́fíìsì ṣé nǹkan tó ṣe fún mi yẹn dáa. kí ni problem ẹ ṣe for goodness sake kí ló mú ẹ wà worried ṣé mo sọ pé mi ò love ẹ ni ṣé mo sọ pé mi ò like ẹ ni àbí kí ló rí nsìn tó o jẹ́ ò fún mi láyè láti explain nǹkan tó ṣẹlẹ̀ ó kàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí látàárọ̀ wáì ó lè ní ẹ ó lè ní ẹ ìwọ àti màdá tí mo fojú ara mi rí tẹgbẹrẹ ayé lẹsẹ tẹbẹrẹ sí ní kìsà ara yín ìkànnì. o ò jẹ́ kí n explain náà ni problem tí mo ní ta ni mo kiss ìgbà wo ló ká kiss mọ́ mi lẹ́nu proof dárí pé mo kiss èèyàn. wo o fẹ́ sọ mí di wèrè àbí o fẹ́ sọ mí di wèrè ṣé ọ̀pọ̀ obìnrin ni máa wá lọ sí ọ́fíìsì màdámù yẹn máa lọ pé kó bá gbọ́n tí mo ṣe ń bẹ sọ̀rọ̀ máa wá lọ sọ fún màdámù yẹn pé kọ́sìn tí mo sọ yẹn ọkọ ilé mi ni nǹkan tí máa ṣe fún ẹ nìyẹn. Ah, rántí ò ní fẹ́ tẹ o i'm very sure ìwọ náà ò ní fẹ́ kàbùkù. jẹ́ kí n tẹ́. ó máa kàbùkù ni o. jẹ́ kí n kàn. ní level tó ń lọ yẹn o and kìdẹ̀ ń ṣe nítorí tèmi nítorí tiẹ̀ ni nígbà tó sọ fún yàn nígbà tó fẹ́ mú mi lọ bíṣẹ́ ó sọ pé cousin ó lèmi àti ẹjọ jẹ náà irú èèyàn wo ló fẹ́ kó máa fi wò wá ojú wo ló fẹ́ kó máa fi wò wá kó dáná o mi ò fẹ́ woman yìí mi ò fẹ́. jẹ́ kí ìjókòó jẹ́ kí gbọ́rọ̀ o lè burúkú o jẹ́ kí sọ fún ẹ mò ń lọ sí ọ́fíìsì yẹn kò sí ẹnìkan tó lè mú mi láyé mi tí ì bá lẹ̀ yìí náà bí ẹnìkan gbà ẹ lọ́wọ́ mi mi tí ì rí olúwẹ̀ ó jẹ mọ́ mi fẹ́ràn mi ò fi ẹ́ ṣeré o kò sí ẹ tó lè gba ọkọ mi mi tí ì rí olúwẹ̀ nǹkan tí màá fi ojú ẹ rí are you telling me that kò sí trust mọ́ nínú relationship tàjọ ṣe kò sí mọ́. wo kò parí ṣó tán madam hello madam wá tó fi kọ́. madam jẹ́ kí n bọ̀rọ̀ rántí ló ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ṣé ẹ fẹ́ràn mi tẹ́ ẹ̀ ń wò yẹn ọkọ ilé mi ni mo kàn parọ́ fún mi lè lò kí ni fọ kí ni fọ́ọ̀rọ̀ mi náà kí ni fọ́ọ̀rọ̀ ṣí ẹ. hello ẹ ẹ ẹ rántí ló sọ̀rọ̀ ń sìn ó ní problem ni bóyá tí n bá ti rí yín máa explain fún yín máa explain fún yín. Hey, no problem no problem máa yọjú máa yọjú sí wọn. ẹ kí ló sọ yẹn yọjú sí bo. rántí jẹ́ kí orí ẹ̀ pé so yẹ you are going beyond your boundary jẹ́ kí orí ẹ̀ pé ṣọgbọ́n kan tí mo sọ fún ẹ wo àbọ̀ abálọ̀ rẹ̀ ṣé bí mo ti bẹ́ẹ̀ sọ́lọ́rọ̀ ò gbọ́ àbọ̀ abá ni ọ̀rọ̀ ẹ̀. tí wọ́n bá jáde sọ̀rọ̀ mi lọ́sọ̀ẹ́ sọ fún mi pé wàá jáde nílé wàá dààmú pé oníwèrè nílé ṣó ló pọ́n mi. èmi àti ẹ ti fẹ́ra kò sí ọjọ́ tí mo gbé ọwọ́ sókè tí mo yàn ẹ́ rí jọ̀tún ọlọ́run má jẹ́ kí èṣù yá wa lọ má jẹ́ kí èṣù yá wa lọ fún mi ní kọ́kọ́rọ́. ó lọ sí ibi kankan inú ilé lèmi àti ẹjọ máa kú sí a ṣiṣẹ́ yẹn mọ́ tó bá jẹ́ ọkọ mi ni ẹ jókòó sínú ilé kájọ máa mu gàrí. ṣó ò ṣí èrè dọ́tòrò náà má dá mi dúró àbí pa òkè o ò lè sọ èmi di olórí burúkú ṣùgbọ́n ìgbà tí mo ti ń fẹsẹ̀ gbolẹ̀ tí mi ò rí bì kankan tí mo fẹ́ wọ̀ lọ mú àjàgà rí bì kì í ṣe nǹkan tuntun ìwọ kọ́ ni first person tí ó máa mú ọkọ lọ sí ibi iṣẹ́ láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ṣó ti yẹ ẹ́ sìn ìwọ kọ́ ló lè má gbẹ̀yìn o ti mú mi lọ o ti mú mi lọ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò sí bàbá ńlá kò bàbá ẹ̀ kankan tí ó lè lé mi kúrò nídìí iṣẹ́ yẹn o ti wáṣẹ́ fún mi o ti wáṣẹ́ fún mi mo ti wà ń mo ti wà ń náà o ti gba èṣù láyé láàrin àwa méjèèjì o ti dúró bí fúláwà ẹ̀ wà láàrin àwa méjèèjì lèṣù ṣe wà láàrin wa àbótí ń gbọ́ now mi ìdẹ̀mọ tó fẹ́ lé èṣù yẹn kúrò ní àárín wa àfi tí wọ́n lọ́hùn àfi tí wọ́n fúnra rẹ̀ bá gbàdúrà kó kúrò mbẹ̀ mi ìdẹ̀rọ̀ kó rẹ́dì láti ṣe now fún mi ní kọ́kọ́rọ́ kò jẹ́ kí jáde. fẹ́ràn mi mo ń fi àtìkò yín sọ fún ẹ pé inú ilé ìlèdè èmi àti ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún mi. yẹ́mi ní kọ́. fún mi fún mi ní fún mi ní kí n fẹ́ràn kó ní mo fẹ́ràn fẹ́ràn mi ní jẹ́ ṣé wọn kí n bá wáṣẹ́ ni mo bá ṣe fún ni. ẹ má rò dé gbogbo bẹ̀ yẹn. owó kan ti fẹ́ràn mi ṣe fún mi ní ìdísàfẹ́ o ìdísàfẹ́ o. níbo wá ìmọ̀lá mi wà lọ báyìí. ìbàdàn ìṣe pé wà. jáde lọ. wọ́n ti lọ sílé màdá níbo nílé madam náà. <laughs> orí ẹ má lọ bẹ ó máa padà wálé àṣẹtù ẹ fúnra wa. mo ní kẹ́ ẹ júwe ilé madam náà fún mi sínsìn. Ah! mo ní kẹ́ ẹ júwe ibẹ̀ fún mi ojú bọ́lá kan ló fi gba ọmọ lọ́wọ́ ẹ̀kú náà. mo ní kẹ́ ẹ júwe ibẹ̀ fún mi. ìyàwó mi júwe ilé madam náà fún mi sínsìn. jàre. ẹ máa tẹ̀ jàre. káyọ̀ káyọ̀ sí ọmọ tó jàre. bí abẹ́ ìtìta títí tá bá dẹ̀ ń ṣèyàn ẹ̀rẹ̀ mọ̀ oríṣiríṣi oríṣiríṣi ọ̀nà olófin ń bá yọ síyàn mo rò pọ́nà tó tún fi bá yọ sí nìyẹn ìfàtọ̀ ló wọ́n gan ni mo wà ní fẹ́fẹ́rù tí ẹ fi pè wọlé yẹn òun fúráyè gbé fóònù abẹ́rẹ́ irú nǹkan tó fẹ́ dálẹ̀ ń sìn tó fẹ́ kẹ̀yìn olóore mi sí mi. bá mi sọ fún ọ pé mo fẹ́ lọ kí o. ta ni ẹ o. balẹ̀ bèrè ẹ ká sọ ọ́ ẹjọ́ àwọn ọ̀dà tó lè rí ṣé kò lè o ṣé wọ́n mọ̀ pé ẹ̀gbọ́n wa. àwọn ọ̀gá náà fún mi láti ọdún ọ̀sẹ̀ yìí. Abi dinle. Àwọn ìwádìí kò. Àwọn ti dábàá ìsìn. Kì í ṣe ara ìsáfárá ẹja. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lọ. Eh, ọmọbìnrin pàtàkì báyìí ló ń béèrè yìí ó dàbí pé ara ọmọ ilé ẹ̀kọ́ gíga ara ẹ́ńjìnì ọ̀kadà kí wọ́n gbé sínú tirẹ́là bóun ni ó ṣe rí. yóò wá lè rìn yóò lè ah. gbé. wo ìrágbé tó jù ọmọkùnrin tí màdàmú ń pè ní pa rẹ. ìwọ náà ń pè pa. tí màá tẹ̀lé màdàmú káàkiri oh, tí màá gbé fáìlì. ṣé nasanasa o. ee nasanasa o wo ó dì mọ́ màdàmú báyìí ni mo bá tó gbérí lé láyà báyìí tán wọ́ mara báyìí yá fi ń wáìn ń wáìn ń wáìn. Ah! kí ni ṣẹlẹ̀ báwọn. Ah! wọ́n ń tẹnu bọ́dọ̀ àwọn lẹ́nu wọ náà ọmọ rírì kù rí pọ̀ ṣerú eléyìí náà lọ ti á rírí ìyá èyí náà ló ti á jọ lójú. ṣé ah, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe tẹ́lẹ̀? èmi ẹ̀ máa wọ owó yá ṣerú ẹbí yẹn ṣerú ẹbí dákúlẹ̀ kí ló yọ ọ́kì ọjẹ́ kúrẹ́ kú òye àyè náà máa lọ. ó lè wọlé mu o. yàtúkú láti tíkẹ́ẹ̀tì padà. ìyẹn elérìkú rí olóyè ẹ̀ máa yí rí. ìyá mo ní ni àǹtí yín ṣé ìrítẹ́ rí mi mo jẹ́ gẹ́gẹ́ bí àǹtí lójú yín àbí mo jẹ́ gẹ́gẹ́ bí àwọn sàwáwù yín mo jọ àwọn ìyá lẹ fi ń pè mí láǹtí ẹ jọ nítorí ọlọ́run ẹ gbé mi sílẹ̀ mi ò kí ń ṣe ọmọ ọwọ́ ṣe ti gbọ́ ẹ gbé ọmọ yín ni mo jẹ́ láyéláyé ẹ má pè mí láǹtí mọ́ àgbàyà ẹni tó dẹ̀ dúró yìí náà ẹ gbé ọmọ yín ni ó wá yà mí lẹ́nu bó ṣe ṣe pé òun ló ń yìn láti mú bọ abẹ́ ìyá ẹ fi sílẹ̀ má mú bàbẹ́ òdòdó lé tiwa lélẹ́yìí o ìkòkò ọbẹ̀ tiwa lélẹ́yìí ẹ sọ sílẹ̀ o ẹ má mú babẹ́ o kò lè dùn mí fún yín o a ti gbọ́ nínú ìtàn yín pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àwọn ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ tẹ́ ń lò tẹ́ fi ń tún ti yín ṣe tẹ́ kó àsìkí alásìkí jọ ìyá ọkọ yín dà ẹ ti pa ẹ ti pa jayé a dẹ̀ ti mọ̀ pé irú ẹ̀yin ìyá báyìí ẹ pọ̀ ẹ pọ̀ dáadáa irú yín pọ̀ tẹ́ ẹ bá ti pa ọkọ yín tán tẹ́ ẹ ti mú gbogbo àsìkí tó yẹ kẹlò tẹ́ ẹ ti lò ó tẹ́ ẹ ti tẹ́ ẹ ti pa tẹ́ ẹ ti kún tán ẹ wá gbé signboard sí bus stop pé Mrs. Lágbájá street ẹ pọ̀ ẹ wá jẹ́ kí n sọ kí n kàn fún un ẹ lè re lè ṣe bẹ́ẹ̀ o gbogbo ẹ̀fọ́ ìgbín nǹkan kan tó jẹ lọ́dọ̀ yín ẹni ló máa pọ̀ mi ò wá rí yín bá wí òyà bí kì í ṣe olè àpọ̀dà afọ́fun aláìnítẹ̀lọ́rùn ọ̀lẹ olójú kòkòrò tó ṣe pé nǹkan tiẹ̀ ò tẹ́ lọ́rùn ó lọ ń tojú bọlé onílé káàkiri. ṣadé. ẹ ta ló ń dún ta ló ń sọ̀rọ̀. èmi ni ta ló ń sọ̀rọ̀. ẹ tún lẹ́nu àti sọ̀rọ̀ ah bàdánù ẹ disappoint mi ṣe lè ń hùwà bí ẹni tí ò kàwé rárá ṣé ẹ hùwà bí ẹni tí ò tiẹ̀ pass through school ẹ wá jókòó ti àdúrà yẹn ẹ wò ya ìdára ẹni kó tó máa ní mẹ́rin ni. orí kí ló ṣe náà ó wá ṣé o ò ya wèrè. mi ò ya wèrè fẹ́ràn mi mi ò ya wèrè. ṣadé tí o bá tún na ìka yẹn tó bá kàn mí ní ojú máa da ìgbájúgbò ẹ. ẹ ìgbádùn yẹn gan ni mò ń retí lọ́dọ̀ ẹ̀ wàá wá gbá mi ní ojú yẹn lé ní àwa sú ẹ mo ń sọ̀rọ̀ tún sọ̀rọ̀. kí ni kí ló fẹ́ ṣe. tó bá tún sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ máa gbá ojú ẹ̀. ẹ gbọ́ mi ẹ gbá mi ní ojú yẹn dábàá gbá mi ní ojú yẹn lẹ́yìn mi ìmọ̀ kan tí mo lè sọ fún yín ẹ gbá mi ní ojú yẹn. aṣẹ́wó òṣì aláìnítẹ̀lọ́rùn àgbáyà ó fi ìyàwó sílé wá jókòó tí màmá ń dá ìtumọ̀ rò ní bíbá ẹ̀ rántí wà ń lé o ìyá rántí lórúkọ ìyàwó ẹ̀ ń jẹ́ ó dẹ̀ wà ń lé ó fi sílé ó wá jókòó tí ìyá pàtì ìyá rádaràda kan bíi aláìnítìjú tí ẹ̀yin bá ní tìjú ni ẹ wá jókòó tí ìyá tó tó ìyá yín mẹ́rin eléyìí tó máa ní mẹ́rin kẹ ẹ wá jókòó síbí ẹ àǹbándàn nílé yín ẹ wá ẹ wá tẹ́ fàájì ara síbí báyìí ẹ wá jókòó tí àwọn ìyá tó kú mọ́kọ àmọ̀nà ọ̀run mọ́nà ọ̀kan. ẹ wo ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣé ẹ mọ̀ pé ẹ̀yàn ọmọbìnrin yẹn jẹ ẹ̀gbọ́n mi ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tí obìnrin fi ń ti ọkùnrin láyè ni irọ́ ti fi dúró ti yìn ṣe ti gbọ́ ẹlẹ́dàá àjà fún yín torí gbogbo nǹkan tí wọ́n fi ń dúró ti ọkọ ló fi dúró tì yín ẹ wá pàtì sílẹ̀ wá jọ kó ti ya pàtì kan síbí báyìí aṣẹ́wó òṣì èmi ń lọ o màá lọ ṣùgbọ́n ẹ mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí àwọn tó ṣu wá tí wọ́n bí wa tó jẹ̀jẹ̀ lé wa lórí wọ́n á gbọ́ sí nǹkan tẹ̀ ṣe pẹ̀lẹ́ òyìyà mo yín padà bọ̀ o tí n bá dé èmi àti àwọn ẹ̀mẹ̀wà mi ni mò ń bọ̀ tílétílé ni wàá gbà ní àdúgbò yìí. tí ẹ fẹ́ fi wé tí èèyàn bá ti ní àgànnà tàbí tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní dé sínú ayé ẹ̀ àwọn ọ̀nà tí èèyàn lè fi gbà mọ̀ nìyẹn ṣe rí èrò ilé ìtẹ̀wò tó lọ títí ta ti wà nú ayé ẹ̀ bí àgànnà bí àgànnà tó ti ń ṣe àti tó bí ọdún méjì sẹ́yìn. Ah, eléyìí náà ilẹ̀ tútù tún ń bàjá a jẹ́ pé gbogbo fámìlì yín ni ilẹ̀ tútù ń bàjá nìyẹn kì í ṣe gbogbo àwọn ẹbí wa àmọ́ orí ilé tí à ń sọ̀rọ̀ pa ẹ̀ lọ́wọ́ yìí tí àgàn náà ò bá ti wá wà nínú ayé ẹ̀ tàbí tó ti ń bá a múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu á wá wọnú ilé ń bí orí adúrú inú ilé yìí ó ń pariwo ń bẹ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ ó yẹ kó mọ̀ kó tó ẹgbẹ́ ìyálàyà o àbí ẹ bẹ́ẹ̀ ṣe ń wo iyì ẹ kàn ràn mí lọ́wọ́ ni ìtọ́jú ńlá tó péye òun ló ní ìdìbò ṣe wà kò ní ìdí pé ẹ máa bàjá kò ní ìdí bínú tó ti yẹ yín sìn ẹ torí Ọlọ́run ẹ má bínú gbogbo orí burúkú ọ̀rọ̀ tó ń sọ ìránù ló ń sọ kò sóòótọ́ ọ̀rọ̀ kan ṣoṣo ń bẹ. ó sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan ṣọmọ kò tún dárúkọ pé rántí kan tó ń fẹ́ ń sìn. very good ọ̀rọ̀ rántí yẹn gan-an òun ló ń dájà alẹ́ nínú fámìlì wa àwọn fámìlì mi ti pàmò pọ̀ wọ́n ti jókòó there is one lady tí wọ́n pè ní rántí tí dáàdì mi àti dáàdì rántí tí wọ́n ti jọ fi wá dọ̀rẹ́ láti kékeré nítorí pé irú kinní yẹn ó wọ́pọ̀ gan nínú ibi tí àwa ti wá àmọ́ ngbà tí èmi dàgbà báwo lè ṣe máa ní kí n lọ fẹ́ ẹni tí mi ò nífẹ̀ẹ́ ẹni tí mi ò like bí mo ṣe tó yìí rántí tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí tẹ́ bá rí rántí ẹ̀ lè ní bóyá àbúrò mi ni àbí ni mo bí torí rántí ò ga jù báyìí kò ga jù báyìí lọ ṣé ìyàwó ni mo fẹ́ perú yẹn ni gbogbo ariwo tó wá ń pa ń sìn nítorí ọmọ rántí yẹn náà ni tí ó ń pè yín tí ẹ gbé fóònù tájọ ń ṣiṣẹ́ níbi iṣẹ́ tó mú mi wá sọ́dọ̀ yín the same rántí tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ pé kúrú tí ò ga jù báyìí lọ tèmi ò lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó òun ló ṣàìdí lẹ́yìn ẹ̀ torí gbogbo ẹbí wa pátápátá ò ní ọmọ rántí yẹn ti wọnú ayé wọn ó ti poison mind wọn tó débi pé gbogbo wọn báyìí ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ni gbogbo wọn ń pè é mi ò lè fẹ́ anybody mi ò tí ì fẹ́ èèyàn èmi ò tí ì níyàwó tí n bá ti níyàwó mà ti sọ who is rántí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gan gbogbo ohun tó parapọ̀ tó ń jẹ́ rántí inú ayé mi mo lè yọ kúrò pàápàá nínú fóònù mi tí n bá rí ẹni rántí mbẹ mo lè delete ẹ̀ tí n bá parọ́ ọlọ́run rèé hmm? ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ nù. ṣé bó sá ṣe rí rè ẹ̀sọ́ yìí. bàbá bó ṣe rí nìyẹn. ìyá kò ní jẹ́. dádì mi ṣé màmá parọ́ mẹ́gbọ́n mi ni ṣé bẹ́ẹ̀ jẹ́ mi ni ẹ wò ó ìyá tá à ń sọ yìí ó tó máa mi mẹ́rin. ẹ ẹ wúwo jẹ jẹ jẹ jẹ jẹ oògùn ni wọ́n lò. ẹ̀fọ́ ni ẹ̀fọ́. ẹ ẹ̀yọ̀ tó tó mi mẹ́rin lọ́mọ mi fẹ́. mo ti dánwò mo ti dáràn. Ah, ẹ̀gúsí ni. dádì mi dádì mi. Ah, ìyà kò ní jẹ́. dádì mi náà jàjàjàjà bọ̀dá mi ti di nǹkan mi o. fẹ́ràn mi ti yí padà. ó ti kúrò ní fẹ́ràn mi tí mo mọ. Ah, máa dẹ́kọ̀ èkó yá bàbá sàbí. bàbá náà mi. èkó ṣíètì. wo máa gbọ́ mọ́ mi padà. ikú kó wà. ìgbẹ́ni ìgbẹ́ni ìgbẹ́ni. máa gbọ́ mọ́ mi. Eh, wò ó rántí. I don't know. Daddy, dáàdì mi ó ń ṣọ́ ṣọ́ ṣọ́ ṣọ́ ẹ̀ tán. ọ̀yà àjọ ń lọ wa. dáàdì mi ẹ dúró ẹ dúró. ó yẹ ọjà ń lọ. ẹ dúró ná àwa ò ní tẹ̀lé yín débẹ̀ o a máa ná ọbẹ̀ sí yín ni o torí a ti débẹ̀ lẹ́ni tá a ti lọ dàbẹ̀rù wọn ò ní jẹ́ ká wọlé mọ́ o. sórí o mọ̀ ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ kìnìún rèé délẹ̀ yìí mm-hmm. débi bá ń pa kìnìún nígbó à ń bú ramúramú mm-hmm. a máa mm-hmm. ń sọ fẹ́lẹ́dùmarè ṣé orí òun máa jẹ́ fi hàn mí kó wá padà lẹ́yìn mi kó padà lẹ́yìn ẹ̀rọ. gbogbo àmì kẹsẹ̀ rọ̀. inú bí mi èkó sí ètì. àti ń pẹ́. ikú èsì kú máa pàgbà. ìyá kò ní bá pò lórí ẹ̀. ìwọ̀dẹ́rẹ̀ yẹn. bàbá fẹ́ràn mi a jọ ń lo èkó yẹn ni. ìyá ò lè wá sì máa di ààrẹ tó ní padà fún ọdú. má mi ẹ dúró ẹ jẹ́ káwọn lọ ṣé bàbá kúrò làwọn ẹ̀yìn ẹ dúró. ọ̀rọ̀ ìwé ìwé ìwé tí ọlọ́mọ mi bọ̀ bẹ́. ó yá mi lọ yá mi lè gbàdọ̀ yá mi lọ yá mi lè gbàdọ̀. èkó ṣe èso bàbá sàbí ṣé o mọ̀ wípé wọn aláṣẹ yìí ogúnra alájà o ogúnra alájà o. ẹ ṣo èkó ṣe èso. ẹ bá ti jẹ́ kí n bá yín lọ kí n bá fa ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ torí mi ò lè gbà kí obìnrin kankan kó wá ti orí ọmọ mi bọ̀ abẹ́ mi ò ní gbà. wà á dẹ́ gbúrò mi wà á gbúrò wọ́n máa gba ọmọ mi lọ́wọ́ rẹ̀. kẹ́ ẹ̀ fáyà wà á gbúrò ni ẹ bá mi fa obìnrin yẹn ya. wà á náà bẹ́ẹ̀ ni o ní. mo gbọ́dọ̀ sí yín o. Ah. mo dárí obìnrin kan wá sí orí ọmọ mi pàápàá mi ò ní gbà o. máa ṣe nǹkan rere ilé wọn báwọn tí wọ́n ń kalẹ̀. Ah! ṣé wàá lọ sọ̀rọ̀. àbájọ ọ̀yẹ́ kọ́rọ̀ ẹnu rẹ̀ ọ̀dà bó o ti rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ náà ló ṣe rí. bó o lọ rí. wo ọmọ mi ìjẹ́ mi ìwádìí fi lè mo wá wá. ọmọ rẹ jẹ́ mi ń yín bẹ́ẹ̀ bá ti gbà bá rọ̀rọ̀ yín èso rò mọ̀. ṣé ojú wa fọ. ṣé orọ́ gbà lọ́wọ́ mi. mọ́mọ́ ni. ẹ kí lẹ lẹ́ fẹ́ kí lọ́ wọlé lọ kó o sọ fún pé. bàtà eyín rẹ̀ kan yìí kí èmi lóru kí ni ìṣòro ẹ̀yọ ẹ̀yọ mi òun fẹ́ gbà. ṣáàgùn búgò. ọ̀dà o pẹ̀lẹ́ ẹ wọnú ilé lọ bá a kò bá aṣáfẹ́ fún wèrè àti wèrè kan náà rí wọn. dọ́kì. àwọn owó náà ń pariwo báyẹn. èmi ọmọ àwọn ní kò tó kí ló dé ṣáájú kò tó kó tẹ̀lé. Ah, orí orí eléyà ọmọ mi ìjẹ́ fẹ́ràn mi rí mo béèrè. fẹ́ràn mi. Hmm ọmọ yín ni fẹ́ràn mi. fẹ́ràn mi ọmọ wa ti bẹ ní. ẹ̀yin lẹbi fẹ́ràn mi lójú ayé yín ọmọ yín ayé rẹ̀ sì rìn jẹ́gẹ́ báyìí. ẹ ẹ lè wá wọlé báyìí o ẹ lè tí ì wọlé báyìí ipò tí fẹ́ràn mi wà lọ́wọ́ tá a wà yìí ṣẹ́ ń gbọ́ mi bàbá kì í ṣẹni tẹ́ rí bọ̀rọ̀ mọ́ ń sìn iṣẹ́ ẹ ní sùúrù farabalẹ̀ iṣẹ́ tiẹ̀ ni má jẹ́ ń wọlé o. Ah, eh, wọlé sí àwọn bẹ́ẹ̀ tó káká àwọn ọ̀rọ̀ yín dànù mo lẹ ti wá tẹ̀ lókun lọ́rùn ẹ̀yin ò rí fẹ́ràn rẹ kọ́ kọ́ fẹ́ràn rẹ mọ́ ni. wo kó bá di kàràǹgìdá kí n bá ti fa eléyìí lọ́wọ́ fà lẹ́sẹ̀. Ah, ah, ọ̀tún bọ̀rọ̀ jẹ ṣẹta àmọ́ bá jàlè lé ilé àbúrò ọmọ bárò lè jà á kàn án gbogbo ni àpè kọ́ lọ kékeré ni wọ́n pin hànú ká pa akọ́mọ́ ní sàré ká pè ní sàré. èmi ò ah! mo tiẹ̀ kọ́kọ́ wo ibi tí mo lè parí lára yín ná. ìbílẹ̀ yìí. ẹ wo eré rà bẹ́ẹ̀ sí. tọkùntọkùn mo dé yìí. eré rà bẹ́ẹ̀ sí. ṣé tí ọ. nígbà dàgbé àwa dì. kí ni a mú wa fún wa. Eh, eh. Eh, dókítà ẹ̀yin mélòó lẹ wá. àwa méjì ní ẹ wa ojúndùn ẹ wà náà. ẹ jẹ́ kán wọlé. nǹkan kan ní kí ẹ máa ṣe gírígírí. ẹ̀yin lẹ fẹ́ràn mi. àrí ah. èmi bàbá rẹ. àyè rẹ ti wọ́n. ẹ bá wọlé bàbá rẹ. jọ rárá ká tẹ̀lé mi bẹ́ẹ̀ ká má rè lé. ẹni sùn kí ló ń ṣe. má wulẹ̀ bẹ̀rù sòsé tẹ̀lé wa. kẹ́mi ló ń jáde kí o tún dúró ṣe. ẹ má pariwo kẹ́ ò ríbi tí ẹ wà ní alẹ́ má pariwo. kẹ́mi má pariwo máa pariwo kódà máa pa láńtíá máa polongo. wo lónìí kò ní. ẹ̀sìn kó o la kó gbogbo ẹrù ẹ pátá àbí lè ní bí yóò bí ọ̀gá mi ni. kí ni àwọn àǹsí ń bẹ̀. tí mo ṣe níbẹ̀ tí mi ò padà lọ sílé mo wá kí wọn ni ó dẹ̀ pẹ́ díẹ̀. olè olè ni ọ wo ọtí jẹ̀fọ́ ọtí jẹ̀gbín ọjẹ̀gúsí ogun ti mú ọ àmọ́ lónìí á mú ọ kú òní lónìí lọ́ọ́ pònú lé. máa wà fẹ́ràn mi sórí dédé yóò yẹn kó kan mi lẹ́sẹ̀ bí mo ṣe ń wí ìyàjọ má dábẹ́kùtà wà wọnú ilé yìí lẹ́sẹ̀ yìí kó la kó gbogbo ẹrù ẹ bó o kò bá lè dà kó mo ṣe tán máa bẹ́ẹ̀ rù. ìyàwó tá a fẹ́ fún. ọmọ yìí mo fẹ́ níṣu lọ́kà yìí mo fọ́ nínú iṣu mo dọ̀bálẹ̀ o wá pàtí o sọ́dẹ̀ gbére yìí sunkún kiri ìlú wọlé lẹ́sẹ̀ yìí kó la kó gbogbo ẹrù ẹ èmi rẹ̀ là ń lọ. ṣe fẹ́ gbọ́ gbogbo eléyìí tí mò ń ṣe yìí mò ń fún yín lọ́wọ́ gẹ́gẹ́ bíi ti bàbá ni tí n bá kúrò bíi tí n bá wọnú lé yẹn mi ní padà kì í ṣe pé mo fẹ́ rá síbẹ̀ o ibi ìgbádùn tí ọlọ́run dá mi sí mò ń padà lọ síbẹ̀ lọ jókòó. wo ẹ ṣe gbogbo ọmọ yìí obìnrin bá bí síta nìkan ló máa lé o ìmúrẹ́ wá yìí ò jẹ́ pé ìlérè wọn bí sí yòójó gbòlógbò gbòkú ọmọ àlè. nísòrò nísòrò nísòrò tí wọ́n bá fún ọ lóògùn jẹ fún mi lóògùn wọn. sẹyọmi sẹtiri sẹtiri sẹtiri sẹtiri ẹgbò bí ẹ jẹ́ kí n sọ pé ẹgbà wà á báyọ wọn á para wọn ẹgbò bí ẹ jẹ́ kí n sọ pé ṣẹlẹ̀ ọkàn yẹn ajá wà ń bẹ gbogbo bí ìfọwọ́ tá la já wà kíní tẹ̀ ń wò lọ́ọ̀kan tó dúró yẹn kíní èrè tẹ̀ ń wò yẹn tẹ̀ lóko bí èrè lásán iná wà lára ẹ̀ iná wà lára ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe pariwo yẹn ó rí yín irú yín bá tẹ́ bá pariwo jù tẹ́ bá pariwo jù tẹ́ bá pariwo jù aṣọ kìíní ni mo sọ fún yín yẹn kẹ́rọ mi ọmọ wa bọ̀ lọ́sàbọ̀dé. ṣé akọ̀nìmú lọ ni ẹ̀yìn sákọ̀nìmú fẹ́ràn mi. ó ní náà mi wà bàtà sọ fún un iná fẹ́ tó máa ah, bàbá sàbí adúrú orí àdé mi. mi bọ̀ la bàbá sàbí ayẹ̀ mi tọ́nu bàbá sàbí. ṣé bá a tó gbé àfẹ́ wa mú fẹ́ràn mi wá. àtọ̀nù pa mi. bàbá sì fi lè fẹ́ àtọ̀nù pa mi. ọmọ ti ń bínú. wo èmi bàbá rẹ. èyí tó ń bí òun lè ṣe òun lọ́wọ́lọ́wọ́ o. èmi Mommy. Yes. Who was that guy tí mi rí nínú yàrá yín? Fẹ́ràn. now. Oh. Ó dẹ̀dẹ̀rìn pa about me? eyín ló yẹ kó jẹ́ right. Mm. Kí ló ń ṣe nínú yàrá yín mọ́? Ah, ṣé ọmọ tó ń wò yẹn? Láti ìgbà ni ìdùnnú ti làlàáfíà ti wọbẹ̀ kódà láti gbà ti bẹ̀rẹ̀ sí ní wánú ayé mi báyìí ah, mi ì rí ìbànújẹ́ yọ. mọ tí mi bá ṣe mistake ọmọnú yẹn dùn a man to a woman. <laughs> I, don't know. No, no, no, no, mommy. Talk to me. Talk to me. Talk, no, talk to me. I don't know. Ow! Ow! Ow! Ìwọ ló ń ṣe báyìí eh? Ìwọ náà wò ó láti ìgbà tí bàbá yín ti kú. Ọkùnrin mélòó ló yọjú wá pé òun fẹ́ fẹ́ mi? Àwọn ìta rò pé wọ́n máa gbórí dúró, wọn ò lè mi bóyá ká pé ẹ̀rù ń bà ni. Bọ́tọ́ mi eléyìí ó súnmọ́ mi, ó fara ro mí, ó múnú mi dùn. Kí wàá lo tún fẹ́ kí n ṣe? Kò sí nǹkan tí Cut it mọ́! Cut it mọ́! Cut it! Just look at me. Ẹ wò me now. Look at that guy. Tí badju bá ju bọ̀bọ́ ẹ̀ badju tí kò bá ju mi lọ kò lè gba ọdún lọ́ mi ọ̀ kí n gbóṣù lọ́wọ́ ẹ̀ now. Àwa jẹgbẹ́ ọmọ yín. Má ṣe báyìí sọ̀rọ̀ ìwọ ló kàn án kí ló wà ń bẹ̀ kí ló ṣe náà tí ojú ò tiẹ̀ rí ṣé bẹ́ẹ̀ ni tó bá súnmọ́ èèyàn látìgbà tí èmi ti ń rí ọmọ yìí nínú ayé mi èmi ò rí bànújẹ́ o ìwọ wo ṣé bí mo pè é ńgbà kan yìí pé mo ti ń rí traces of hypertension in blood mi bó látìgbà tọmọkùnrin ti bẹ̀rẹ̀ sí ní wá mi ìgbúrò ẹ̀ ó fò dànù mi ọmọ ọdún mélòó ni mi ọmọ ọdún mélòó ni mi tí màá sọ pé mi ò ní rọ́kùnrin wò mí mi ò tí ì dàgbà bóyá ló mọ̀ pé tí obìnrin ò bá máa súnmọ́ ọkùnrin lásìkò tó yẹ kó súnmọ́ báyìí ah àwọn tó yẹ kó jáde lára obìnrin tó bá ń súnmọ́ ọkùnrin kò ní jáde ṣe lè kùn yá bẹ̀rẹ̀ sí ní tóbi bí kun olóyún ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa nǹkan míì làwọn èèyàn máa pè owó náà wò ó sí nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní rọmọkùnrin yẹn o mọ bí skin mi ṣe rí nígbà tó wálé last time o rí kò rí ń kù mọ́ ọ bó téèyàn ò bá ti rọ́kùnrin báyìí ṣe ni gbogbo ẹ̀ máa máa rí ń kù á máa dàgbà jọjú orí ẹ̀ lọ wọ́n àwọn ìyá tó wà ń gbági wọn wọ̀nyẹn bọ́n ṣe dàgbà tó wọ́n ṣì ń rọ́kùnrin wọ́n dẹ̀ ń lé fine wà á rẹ́lòmí at seventy seventy five ó máa look forty ni yóò torí ọ̀lọ́ ayọ̀ tèmi nìyẹn ọlọ́run ní ìbàyọ̀ jẹ́ jọ. mọ kí lẹ ń sọ lẹ́nu náà with that boy yes ẹ nídìí ọkùnrin mi ní kẹ má take ọkùnrin but ẹ wò a man tó bá jẹ size mom go for him kò sí tó kàn mí mo ní kẹ má mom for God's sake well can you kí n sọ mind mi fún yín I'm going in there to throw that guy out. Ma ṣe yẹn ó dà jù throw it out ẹ máa wá nǹkan ṣe sí ma ọ̀la máa máa wọ́ ọgbọ́n why. no àìní ilé tí ń ṣòro ó dùn ún máa ok ok mọ agree ilẹ̀ ti ṣú ń sìn ok mọ ẹ jẹ́ kó lọ sùn ọ̀rọ̀ gateman ah, kí gateman lọ sùn guest room tó bá dàrọ̀ là kó máa lọ agreed. aláǹrẹ̀ ṣé èèyàn máa forun wíkú ni ìwọ náà wò ó bí èlò wọn gateman ayé tiẹ̀ ló wà yẹn tó o bá ní kó o ti ọmọ ọlọ́mọ sẹ́nu gate tó bá lè jẹ́ alẹ́ ìbọn làwọn ẹni awíwá lọ wá ń kọ́ báwo ló ṣe fẹ́ fèsì wọn jẹ́ máa ń dúró síbẹ̀ yẹn kó ń dùn. fine ṣe bí bí èmi á jẹ́ kó ṣiṣẹ́ yẹn lálẹ́ kó iṣẹ́ ọdẹ for this night mọ́. Ah, má ṣe má ṣe yẹn. allow me mom allow me mom kó ṣiṣẹ́ ọdẹ for this night. Ah, má ṣe yẹn allow me mom allow me mom. Go ṣiṣẹ́ there for this night. tí ò sílẹ̀ ṣùgbọ́n. I don't want to lose you. mi ò fẹ́ lose you I still love you there. tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú and um, we really have to put things in order. meanwhile our need servicing but for our contributions yìí we ti make arrangement pẹ̀lú accountant kẹlẹ́ orí maybe taba ma need service in future mama ṣe sí thank you and good day. ojú rẹ ti wájà jẹgẹdẹ ojú ti tirẹ gbangba tí wàá dẹkùn òde ti lè mọ ojú rẹ ti wájà ègèdè ojú ti tiẹ̀ kàńgbà tí wà dẹ̀kun òde ti lè mọ̀ sílé túrẹ́ tí wà já ègèdè ojú ti tiẹ̀ kàńgbà tí wà dẹ̀kun òde ti lè mọ̀ sílé tí wà já ègèdè ojú ti tiẹ̀ kàńgbà tí wà dẹ̀kun òde ti lè mọ̀

àṣìṣe ńlá lélẹ́yìí o ọlọ́run bá wá o àṣìṣe ńlá ni. ìwọ ọlọ́run ṣé ká wá mo fi ọwọ́ ara mi ṣera mi ní báyìí ah àṣìṣe ńlá gbáà lélẹ́yìí o. mo wá fi ọwọ́ ara mi fa ọkọ mi fún ọ̀gá mi irú àṣìṣe wo leléyìí ọlọ́run ẹlẹ́dàá mi ṣàánú mi ṣàánú mi má wò mí níran ṣé nígbà tóyún wá dúró tán tí mo wá ń retí ọmọ lọ́kọ wá kó kúrò nílé ah! ẹlẹ́dàá mi ṣàánú mi ẹlẹ́dàá mi ṣàánú mi ṣé mi ni mo wá jẹ̀bi ni àbí ọkọ mi tí mo bá wáṣẹ́ ṣé mi ni mo jẹ̀bi ni àbí báwo ah! ọlọ́run ṣàánú mi. Ah! ṣàánú mi má wò mí níran báyìí. àṣìṣe ńlá yé àṣìṣe ńlá kò bá ronú rẹ̀ wò kó tó ṣe àṣìṣe ńlá kò bá gba ìmọ̀ràn kó tó ṣe àṣìṣe ńlá. àṣìṣe ńlá àṣìṣe ńlá lélẹ́yìí o ọlọ́run gbà wá o àṣìṣe ńlá ni. ìgbẹ̀yìn ló ń dánlọ́kù àdá sí kò bá ronú rẹ̀ wò kò tó dáwọ́lé ti fi tán torí rẹ̀ mà ló mà dà ọmọ wa aráyè le wọn ò ṣe é ṣoore fún kábàámọ̀ má bá gbẹ̀yìn ọ̀rọ̀ kò bá ronú rẹ̀ o kò tó dáwọ́lé àṣìṣe ńlá yéé àṣìṣe ńlá ò bá ronú rẹ̀ wò kó tó ṣe àṣìṣe ńlá kò bá gba ìmọ̀ràn kó tó ṣe àṣìṣe ńlá ọmọ aráyé ò ṣe finú tán ó àṣìṣe ńlá ọmọ ènìyàn ó máa ṣe fọkàn tẹ̀ àṣìṣe ńlá kò bá ro ẹ̀yìn wò kó tó ṣe àṣìṣe ńlá àṣìṣe ńlá lélẹ́yìí o ọlọ́run gbà wá o àṣìṣe